orúkọ mi ni olúwatósìn bello èmi ni aláṣẹ àti olùdarí dicty apparel. business mi ó ó hard sí economy Nigeria in the sense that mo ní àwọn èèyàn tí mo tó ń bá mi ṣiṣẹ́ mo employ àwọn èèyàn tí mo ń san salary fún mo dẹ̀ ń san taxes tax mi regularly mo ń lo logistics mo ń sanwó fún àwọn tó máa ń bá mi ìgbà míì ta bá ní ọjà ta fẹ́ deliver síta mo ní àwọn tó máa wá gbé ní ṣọ́ọ̀bù tí mo dẹ̀ ń sanwó fún tán máa bá mi deliver ẹ̀ fún àwọn tó bá ní ọjà wọn aṣọ tí mo dẹ̀ ń tà aṣọ tó máa ń promote culture Nigeria àti Africa as a whole ni so ọjà wa ó jẹ́ ọjà tó wọjú àwọn kọ́lọ̀ ẹ̀ dẹ̀ máa ń fine dáadáa àwọn kọ́lọ̀ tó máa you know that àwọn kọ́lọ̀ tó máa ń wà attractive tó yẹ pé àwọn èèyàn máa like láti wọ̀ láńtà àwọn aṣọ ìjìnlẹ̀ dẹ̀ ni àwọn aṣọ ìlú wa ni owó àwọn aṣọ yóò dẹ̀gùn parara kò ń ṣe owó tó tó tó ju ara lọ you know they are very wọn wọn rárá wọn wà very affordable láti rà irú mo ní àwọn customer as far as Canada US UK tó jẹ́ pé tó bá fẹ́ ṣe party ní ìlú òkè ńbẹ̀ yẹn àwa la máa bá wọn mú aṣọ a máa bá wọn tó àwọn aṣọ yìí a dẹ̀ máa send ẹ̀ sí wọn but the only problem is the exportation rate is actually very high tá a bá send àwọn ọjà yìí owó àti send ẹ̀ ó máa ń ó máa ń lágbára gan so you know i will really máa fẹ́ kí àwọn government wa kán bá wa review àwọn owó tá a máa fi ń send ọjà sílùú òyìnbó yìí àti owó tó fi ń wọlé gan because àwọn ọjà yìí ìgbà míì kò ń ṣe gbogbo ẹ̀ ni a máa ń produce ní nàìjíríà ó ní àwọn kan tó jẹ́ pé a máa ń rà láti ìlú òkèèrè ni so a ma mo ma mo ma like ti you know government wa tó bá lè review tó bá lè wo owó tá máa fi export àti tá fi import sí ìlú wa tó bá lè bá wa review ẹ kí àwọn owó yẹn kó wà affordable for everybody the masses at large because tó bá yẹ pé ta ṣe ń tajà à ń rí owó gidi níbẹ̀ ó máa encourage àwọn èèyàn láti fẹ́ ta ọjà you know because wọ́n máa mọ̀ pé táwọn bá ta ọjà báyìí owó gidi làwọn máa rí ń bẹ̀ kò ń ṣe ìsìn tó yẹ pé tá ọjà for example tá ọjà six thousand gain tá máa rí lórí ẹ̀ ó lè má ju eight hundred five hundred lọ because tá bá sort logistics tá bá ti sanwó epo a máa sanwó ná because we run on generator almost all the time so tabale tabale help wa láti jẹ́ kí gbogbo àwọn kinní kó easy fún wa owó náà máa lọlẹ̀ a máa rọ́nà gidi you know omi máa wà a níní láti máa run on generator two four seven that way everything máa wọnú ara wọn àwa náà dẹ̀ máa máa rí owó gain you know, lórí ọjà wa. the new Nigeria tí mo fẹ́ rí kò tiẹ̀ ṣe nípa ọ̀rọ̀ ọjà nìkan kí Nàìjíríà da in all aspects ká tá bá fẹ́ gba nǹkan ní custom office ká má ní láti máa san rìbá you know tàbá fẹ́ tàbá fẹ́ new Nigeria tó jẹ́ pé tí anything bá ṣẹlẹ̀ tàbá fẹ́ pe ọlọ́pàá there will be no fear of you know ọlọ́pàá ò ní tètè dá wa lóhùn because àti ìfún wọn ní rìbá you know new Nigeria tó jẹ́ pé a máa máa rìn ní títí àníbẹ̀ rí pé àwọn àwọn hoodlum wà ní kọ́nà kan tó fẹ́ you know gba báàgì wa gba fóònù wa new Nigeria tó jẹ́ pé àti olówó àti tálíkà we will become one you know there will be no difference we can actually a máa bára wa sọ̀rọ̀ a máa a máa you know a lot of people ma relate together as one that's the new Nigeria I'm praying and hoping for. àwọn ọ̀dọ́ wọ́n lè make a lot of changes ní ní government because you know because wọ́n sì wọ́n jẹ́ ọ̀dọ́ wọ́n sì lókun wọ́n lágbára they are energetic they can actually then we have a ní àwọn ọ̀dọ́ tó jẹ́ pé orí wọn pé they know wọ́n mọ̀ nǹkan tí àwọn masses wọ́n mọ̀ nǹkan tí àwọn ará ìlú ń go through they know what the masses are going through so i'm sure that mo mọ̀ pé táwọn ọ̀dọ́ bá wà in position of government wọ́n máa run all those things wọ́n máa run ẹ̀ to the taste of everybody where everybody máa dùn wọ́n mọ the news wọ́n mọ corner corner tí wọ́n máa wọ̀ wọ́n máa ti rí i pé ok àwọn ìlú báyìí ó ní development for example tí uh, election bá wà ń ballot boxes máa dé gbogbo nukes and crannies Nigeria yìí kò sí development ní gbogbo àwọn ìlú yẹn I don't know why that is happening but we need to do better. orúkọ mi ni Olúwatósìn Bello mo dẹ̀ dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ Nàìjíríà.